òní lọ́jọ́ pé tẹ̀ ń yin bàbá òní lọ́jọ́ pé tẹ̀ ń yin bàbá ọba tí ò dójú àdúrà ti yín òní lọ́jọ́ pé tẹ̀ ń yin bàbá òní lọ́jọ́ pé tẹ̀ ń yin bàbá òní lọ́jọ́ pé tẹ̀ ń yin bàbá ọba tí ò dójú àdúrà ti yín òní lọ́jọ́ pé tẹ̀ ń bàbá ọlọ́jọ́ lọ́jọ́ ìbí o òní lọ́jọ́ ayọ̀ rẹ ọlọ́jọ́ ìbí o ọlọ́jọ́ ìbí o ọlọ́jọ́ ìbí o òní lọ́jọ́ ayọ̀ rẹ ọlọ́jọ́ ìbí o òdúfúwá tèmi dire ṣe wéréwéré kó dá mi lóhùn òjèrè màmá ta ní tọ́lọ́run ti ara olúwa ayáwálé òdúfúwá ọmọ wọn ní ilẹ̀ dó aya wọn ní ìjẹ̀bú òde mo ní òní fẹ́ yìí ṣàṣe mọ́ àrà olúwa ló jẹ́ ayé ò máa ní fi ọ̀dára tí ó dá ire olúwa láyé rẹ̀ ò máa ní tán òní mo ṣe láyé tí ó wá ọmọ aráyé ò máa ní rídìí rẹ̀ láṣẹ Èdùmàrè àní igba ọdún ọdún kan ni ìgbà láyé ìgbà là ń lò ìgbà rẹ̀ ò máa ní kọjá rẹ̀ ìgbà rẹ̀ ayẹ ọ̀tọ̀mọ̀tọ̀kọ tèmi dirí ọlọ́jọ́ ìbí aya wálé ire gbogbo yóò máa wá ọ wálé ọ̀fọ̀ mà níyàlé rẹ láṣẹ dùnmáre. Baba, ayọ̀mídé mọ ibi mo ní happy happy birthday to you àṣeyí ṣam ọdún wàá ṣe jù bẹ́ẹ̀ lọ lórílẹ̀ ayé ìgbé ayé rẹ̀ àrùn àwọn òbí ẹ lọ́hùn àní ìgbé ayé rẹ̀ á tù ọ́ lára ayọ̀ ló jẹ́ ayọ̀ ayé rẹ̀ yóò máa pọ̀ sí i ọgbọ́n ìmọ̀ òye ọlọ́run yóò máa gbilẹ̀ sí i ló jẹ́ ilẹ̀ onímọ̀ ta ní kóhun máa yọ ìmọ́lẹ̀ rẹ yóò máa tọ̀ ní lọ́jọ́kọ́jọ́ ìmọ́lẹ̀ ayé rẹ yóò máa tọ̀ ní nílé lóko láàdùn tọ́ba ní talẹ́lẹ́bí wa ẹ̀rí fún ẹni àtinúkẹ́ ọmọ arógún dádé tí gbogbo wa mọ̀ sí flakes happy birthday to you long life and prosperity.